ìfẹ́ mi fẹ̀rín ẹyẹ mi sí o inú dídùn ló móríyá o ìfẹ́ mi ayọ̀ mi onítẹ̀mí ọ̀rẹ́ mi ó yá smile for me ẹ smile fún dáàdì mọ́mí ojú yín kàn lè kòkòkò kí ló ṣẹlẹ̀ dáàdì yẹn ojú ti yín náà le níbẹ̀ yẹn ẹ smile fún mọ́mí ó yẹ jọ wojú ara yín ká sọ pé ọ̀rẹ́ mi fẹ̀rín ẹyẹ mi sí o inú dídùn ló móríyá o ìfẹ́ mi ayọ̀ mi onítẹ̀mí ọ̀rẹ́ mi ó yá rẹ́rìn sí mi ẹ jọ̀ọ́ rẹ́rìn síra yín jàre inú ilé wa kúkú máa dùn ní láṣẹ ọlọ́run ọba kò sì ní kan kí máa fi eré náà kí yín káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tìyín gangan fún àǹfààní ẹni tó ṣe ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ aya olúwa ṣeun la fún mi ṣé wọ́n rí àwọn ìdílé aláyọ̀ tèmi tá a jọjú wọlé lẹ́ẹ̀kan wọ́n ti jókòó báyìí wọ́n ti fẹ̀yìntì ìdílé aláyọ̀ mi ẹ kú kalẹ̀ lórí ètò. ẹ ṣe tẹ gbà wá sí orí ètò. ẹ ṣe tá a pè yín tẹ̀yìn gan wá ẹ ṣe àdúpẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ ṣe. ẹ ǹlẹ́ ẹ ara lè ti rí ojú yín yorùbá dẹ̀ máa ń sọ̀rọ̀ kan tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe la máa ń ṣe bọ́dà mi ẹ bá mi dárúkọ ìdílé tiyín fáwọn aráalé ìdílé Abídèmí Ṣóbọ̀wálé Abdulmajid hmm. àwa la jókòó síbí báyìí. ìdílé Abídèmí Ṣóbọ̀wálé Abdulmajid ẹni kúkúrú tó ń pẹni gígùn ránṣẹ́ kí ẹ fi yẹn sí èmi hmm. mo fi sí. ìyẹn náà wọlé. mo try. ó wọlé. mo dáa. <laughs> sísá mi ẹ̀yin náà bá mi fi ohùn yín kí àwọn aráàlú kú ìjókòó. Ah ẹ̀yin ara lé ẹkú mm. jókòó ẹkú kalẹ̀ o ṣe dáadáa la bá yín. dáadáa ni wọ́n wà àwọn aráalé ní dáadáa làwọn wà àwọn aráalé náà wà ní ìbéèrè pé dáadáa lẹ́yìn náà dé. dáadáa la dé o tí ń pé àwọn kan fẹ́ ṣẹlẹ̀ nígbà tá à ń bọ̀ mm, ọlọ́run ọlọ́run gbòògo olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun sísá mi gbéyàwó ti tọdún mélòó. Ah, ọdún kan àti ọdún méjì oṣù ọlọ́pọ̀dún méjì bẹ́ẹ̀ni ọdún méjì ní kò pẹ́ kò pẹ́ bẹ́ẹ̀ni ó dáa <laughs> ìgbéyàwó ọdún méjì kì í ṣe kèrèmí kì í ṣe kèrèmí torí àti rí ìgbéyàwó ọ̀sẹ̀ méjì tó sì ti forí ṣánpọ́n ìgbéyàwó tí yóò ní forí ṣánpọ́n láṣẹ ọlọ́run ọba bọ́dà mi ẹ jẹ́ àṣẹ báyìí ń bolẹ̀ ti pàdé sísá. ah ah béèrè ńlá <laughs> ẹja gbọ́ o. ó dáa ó ní a ṣe ìgbéyàwó ní ọdún méjì sẹ́yìn close to àmọ́ a pàdé ní um, yes wow. six years ago ọdún bíi mẹ́fà sẹ́yìn. Yeah so lẹ ti pàdé níbo lẹ ti pàdé <laughs> ẹ sọ ẹ sọ lẹ́rọ̀ ẹ try láti jump ẹ bọ̀ ẹ má jump ẹ o <laughs> ẹ eh, gbọ́dọ̀. orí orí ilé ibi iléeṣẹ́ ta wà yìí náà láti pàdé. mo lórúkọ. <laughs> iléeṣẹ́ VMN láti mhm, pàdé tí wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn lọ́ni Orísun tó ní mhm. Nàìjíríà tó ní mhm. ten bẹ́ẹ̀ ni ibẹ̀ láti pàdé. àwọn ní Nàìjíríà àwọn ní Orísun àwọn ní ten bẹ́ẹ̀ ni àwọn ni ó pọ̀ o a pọ̀ gan o a pọ̀ <laughs> pa a pọ̀ jù. ẹ <laughs> ẹ ó túmọ̀ sí pé iléeṣẹ́ iléeṣẹ́ wambi lè ti pàdé ẹṣẹ́ àwòbá ò lè ṣiṣẹ́. ó wá fún ITA e, right yeah o wá ṣe ITA e. mm. so èmi dẹ̀ jẹ́ editor ń bá ẹ níbí mm. báyìí so ẹ mọ̀ pé mílíọ̀n pé iṣẹ́ editor hmm. a kì í máa ń sit at home ni or sit where you are hmm. a kì í máa ráyè jáde socialize iṣẹ́ títí wa nìyẹn so mostly gbogbo àwọn ọmọ tí mo máa ń date ìgbà yẹn náà ibi tí bá jókòó sí náà lọ ti máa bá mi. Hmm. mi kì í kíní kan bá ṣomi sí ni kíní kan ti wá bá. so mi kì í rìn jìnnà náà bá jókòó síbi tí mo wà mo ṣàwọn pé bó ṣe bí kan bá lọ èmi àdé bàbá dẹ̀ rí ìta fẹ́ mọ̀ pé àníjó lọ abẹ́ẹ̀ ah, ni àníjó lọ so gẹ́gẹ́ bí àǹtí wa ìdẹ́ ṣe dé nígbà yẹn hmm. so bó ṣe kọ́kọ́ dé nígbà yẹn náà àwa rò pé ah bóyá ara wọn. tán tó máa sá lọ ni. tán máa wá tán máa lọ ẹ náà ni so but mm. then mo kàn notice pé ó kì í ó dàbí pé òun ní much more commitment ju mm. because ní gbogbo ìgbà yẹn náà mo kì í máa ń commit ara mi jù because mi ò expect too much mi dẹ̀ kí n like ń láìkí láti wà nítorí jẹ́ pé throughout gbogbo relationship mi kò sẹ́ni tó lè sọ pé òun serve mi ní breakfast so hmm. because èmi go fi gbogbo ọkàn sí mo kọ̀ wá ń bẹ̀ ni mi ò fi ọkàn mi sínú ẹ̀ hmm. so so that ó máa easy fún mi láti withdraw. Hmm. but mo á rí pé exactly ah, mo á rí pé òun fúnra rẹ̀ òun push òun push òun fúnra rẹ̀ ló ń fi ṣan sí kò tiẹ̀ serve mi ní breakfast but <laughs> ó ń fi ṣan sí ṣan yẹn ah, máa ń pé anyway ok ó fi ṣan sí but ok jẹ́ n fún ní jẹ́ ń fún ní art mi díẹ̀ kí n lè wo kí n lè ráyè observe ẹ̀ hmm. dáadáa so mo á rí pé òkè àgbà àwọn nǹkan tí mo máa ń rí lára àwọn ti bí ẹ mi ò sọ pé gbogbo àwọn tí mo ń déètì gbà ẹ mi ò sọ pé hmm. wọn ń ṣọmọ gidi o ọmọ gidi ni wọn ìdí àwọn. àwọn ni wọn kàn fi commitment púpọ̀ sí. exactly so wọn èmi èmi fẹ́ kàn wá ẹni tó máa push mi dé level tó máa yẹ eh. kémi serious eh, so wọn push mi dé level tó máa yẹ kémi serious so àwọn méjì kọ̀ jọ ń wá ipa méjì tabatifá sí ipa méjì jọ ń play around. ẹ̀ eh, kò sí wàhálà kakú kémi gbá defence kí wọ́n gbá attack kí wọ́n gbá attack kémi gbá defense. kájọ máa play ara wa bẹ́ẹ̀ mm-hmm. so máa ń pé okay ó dà ń pé lè serious and then ó ń ṣe àwọn kankan because àwọn míì wà tán pé tó bá ti wá bẹ̀yẹ ó lè jẹ́ cinema ó lè jẹ́ fast food gbogbo ọ̀tọ́ bá fẹ́ mm. ṣáà gbà ṣé nǹkan tó fẹ́ yẹn gbà kò sí problem mm. Mm má yọ mí lẹ́nu hmm. bọ̀ òun ó farabalẹ̀ hmm. òun ṣe ń pé bóyá oye eh, weekend ó kàn máa ní ká lọ fún movie oye kò ń ṣe weekend kó máa ní pé ilé <laughs> bọ́yìn so nǹka ó máa fúnra rẹ̀ tó bá wà around nígbà yẹn because ọ̀dọ̀ àwọn parent ẹ̀ ló máa ń wà ó ṣe IT ní gẹ́gẹ́ bí mi sọ hmm, so nígbà míì ní weekend kan ó lè gbà yìí kó wá although a ṣe ń déètì ń gbà wá ń gbà yẹn ni o so à ń déètì ara wá ń gbà yẹn ni o so mi ò mọ tó bá wá ó lè bá mi gbé foodstuff bọ̀ a gbé a dáná ṣe breakfast eh. breakfast. wo ló tún jù yẹn lọ. Eh, breakfast eh, ọ̀tọ̀ nìkan tá a mọ̀ ní breakfast. ok ọ̀tọ̀ nìyẹn <laughs> so ó máa bá mi dáná tó bá dẹ̀ ti dáná á fi sínú fridge then week mi tún bẹ̀rẹ̀ so like that like that and then I dẹ̀ jọ ń proceed à proceed mo dẹ̀ ń pé ok ok. I think this is and and then um, gẹ́gẹ́ bí true ẹni tí mo tún fọwọ́ mọ̀ hmm. tó jẹ́ bí ṣògo tó jẹ́ ọ̀rẹ́ tèmi hmm. tó serve bí ẹ̀gbọ́n ẹ̀ kò ń ṣe oh, ẹ̀gbọ́n ẹ̀ but ẹ̀gbọ́n ẹ̀ ṣá mímọ́ hmm. tó ti kò tí wá ní easy fún wa náà láti ṣe understand so a ní láti respect. Eh, sísá mi nígbà tí eh, bọ́dà mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kínní tẹ rí wọn tí wọ́n ti dẹnu ìfẹ́ kọ yín kí ni àwọn nǹkan tẹ̀yìn tí ẹ̀rí tẹ̀ fi kọ́kọ́ jẹ́ òun náà in the first place. <coughs> Ah, nǹkan tí mo rí hmm. nígbà yẹn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ná lóòótọ́ mo máa ń rò pé bóyá ilé kan fẹ́ mú mi ṣeré tó ìgbà míì ó lè kí n máa kí n máa kanra mi á fẹ́ bọ́ dẹ̀ mi ní gbàgbé first fellowship la ṣe lọ́jọ́ wednesday ní ibi bíbá ní vm lọ́jọ́ yẹn wọ́n béèrè kó di question and answer everybody ṣáà ń sọ ọ̀rọ̀ tí everybody ń sọ oríṣiríṣi òun wá dáhùn ìkọ́ tí mo wá realize ni pé nígbà tó máa dáhùn bóyá òun gan lè má rántí nígbà tí everybody ń sọ̀rọ̀ di atmosphere yẹn ó wá everybody ṣáà ń sọ everybody ń wíjọ́ everybody ń sọ tiwọn ẹ̀mọ́ kéèyàn máa sọ bíbá kéèyàn máa sọ tiẹ̀ everybody serve ẹ serve ẹ talk. orí ètò ilé aláyọ̀ lẹ́sìn wa lórí Orísun tẹlifíṣàn tẹ̀yìn gangan ó ga jù lórí ètò lẹ́nì à ń gbọ́ ìrìnàjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò yìí wọ́n sì wá ń kalẹ̀ wọ́n wà ń digbí ẹ̀yìn ìdílé aláyọ̀mí ẹ̀kú kalẹ̀ ẹ rọra sàn ẹ ǹlẹ́ ẹ̀ mo sọ pé mo máa béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tá a bá padà dé kó tó di pé a máa lọ sí abala tí àwọn aráalé ti ń dúró dè abala ṣó mọ̀ mí tán nígbà tí ẹ̀yin rè pé mùsùlùmí lè fẹ́ fẹ́ tẹ̀yin dẹ̀ jẹ́ ọmọ olùdásílẹ̀ ìjọ tí dáàdì yín jẹ́ ẹ̀ẹ̀kan pàtàkì lára àwọn àlùfáà ṣé ẹ̀ẹ́dẹ̀ wá gbogbo gbà yẹn ẹ̀ wò pé àdójúkọ díẹ̀ lè wà. mo mọ̀ kó wà mo mọ̀ kó máa wà hmm. láti ìbẹ̀rẹ̀ tí mo ti mọ̀ pé muslim ni pé àti pé ẹ̀ ń pé ìdílé mùsùlùmí ló ti wá pé ìdílé kìrìsìtẹ́nì mo dẹ̀ ti wá mo mọ̀ pé ìdojúkọ máa wà mi nǹkan mi mọ nǹkan tó ń kàn fún mi ní ìgboyà yẹn pé àá gbogbo ìdojúkọ yẹn a máa là á já mo lóòótọ́ mo ti bá tí ìgbín mi bá tẹnu mọ́ jù máa mú kankan bẹ́ẹ̀ ṣá mo ó ṣá mo ṣá mọ̀ pé ó dá mi lójú pé àfikọ́ tí mi ò bá fi ọkàn mi sí pé mi ò bọ́ bọ́ tọkàn mi ti wà ń bẹ̀ kò sí nǹkan náà máa mo ṣá mọ̀ pé hmm, regardless kò lè le títí títí títí pátápátá ẹ̀rọ máa ní pé ká pín yà but mo mọ̀ pé kọ́tọ́nù bá ti lọ́wọ́ sí kò sí nǹkan tẹ́lómi lè ṣe sí ọlọ́run lọ́wọ́ sí mo dẹ̀ rí pé pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ṣá. gbogbo nǹkan ẹ má bínú ó tún kọ ẹyọ kan nígbà tẹ̀sí wá fẹ́ wọn tó ń lọ bí ọdún méjì ṣé ẹ̀yin náà ní àdójúkọ pé ẹ mọ ẹ̀sìn wọn àbí àbí ẹ ti ń ṣe ẹ̀sìn wọn díẹ̀díẹ̀ àbí báwo. ṣe nǹkan ẹ̀kọ́ tí mo fẹ́ sọ yìí ọlọ́run rí mi tán kó tó sọ pé gba irú ọkọ tó fẹ́ hmm. tó bá jẹ́ pé ó jẹ́rú èèyàn kan tó. Tó bí àwọn ẹlòmíì tó yẹ pé tó bá nígbà tó ń fẹ́ra wọn níta bá ṣe máa ń gbọ́ pé bóyá ìgbà tó ń fẹ́ra wọn lọ́nà ó mm, tó bá wọlé tán ṣáàlì òṣèré irú èèyàn báyìí kọ́ lóòótọ́ ńgbà tá a ṣe wà lọ́nà ó máa bá mi lọ church bàtà ṣe wedding tán ló tẹ̀lé lọ mímọ́ but kò sọ pé tó bá dọ̀rọ̀ àdúrà bó ṣe wáyé gan òun gan gbàdúrà jù mí lọ èmi tí mo jẹ́ ọmọ olùdásílẹ̀ kò dí mi lọ́nà pé rárá o ẹ̀sìn tó ń ṣe yẹn má ṣe kò tún sọ pé ọmọ tí a bí pẹ̀sì báyìí ni tó bá ṣàtì tọ́lù ìjọba ti bá ìlànà ọlọ́run mu lòun bá. Hmm, ẹ ṣe mo kàn nílò láti béèrè eléyìí náà ni fún àwọn tán wà nírú shoes yín láti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì àsìkò wọn ń sáré níbo ni ká ti bẹ̀rẹ̀ ẹ jà látọ̀dọ̀ tí yín bọ́dà mi bá mi mú ìbòjú Eyin gbaa, ẹ̀rẹ̀ máa kọ́kọ́ bá wa kọ́ <clears throat> ẹ ò ẹ bá fi bojú lọ sẹ́yìn ẹ kọ́kọ́ bọ́ fi síbí ẹ ẹ má bínú lẹ́nu ẹ ẹ ṣe àwọn ìbéèrè tí mo máa bá lọ́wọ́ yín báyìí sísá mi ẹ̀yin máa máa wa lóhùn wọ́n ní kí ni nǹkan àkọ́kọ́ tẹ̀ tí bá ti ń bínú bẹ́ẹ̀ ni. títí yín ni ọkọ yín máa bá wa dáhùn tẹ́yìn bá ti kọ́ tán nǹkan tẹ́ ẹ kọ síbẹ̀ wọ́n á pè fún wa nǹkan àkọ́kọ́ first thing you do when you're hungry. ìbéèrè lẹ́ẹ̀kejì rèé wọ́n ní ehm, ẹranko ilé wo ló máa ń dáyà jà yín. ẹranko ilé. Hmm, <laughs> insect. ẹranko eh. ṣe in general. ẹ eh, ẹ ṣe in general. Eh tó máa ń dẹ́yà jà yín that terrifies you all the time. wọ́n ní báwo lẹ ṣe fẹ́ràn láti máa sùn your favourite sleeping position ṣé ẹ̀gbẹ́ ọ̀tún ni àbẹ́gbẹ́ òsì àbí kẹ́ ẹ dàyà kọlẹ̀ tàbí kẹ́ ẹ sùn kàákàá. <laughs> ó dáa ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìn. Ah, àwọn ìbéèrè tí yìnyín wọ́n wá jọ ara wọn wọ́n jọ ara wọn ok wọ́n ní aṣọ wo irúfẹ́ aṣọ wo ni ẹ fẹ́ràn láti máa wọ̀ what outfit looks best, best on you ṣé English ni àbí tiwantiwa bóyá native dress bóyá English bóyá jeans irúfẹ́ aṣọ tẹ́ ẹ fẹ́ràn láti máa wọ̀ tí ọkọ yín gan máa ń fẹ́ràn lọ́rùn yín ká ṣe bẹ́ẹ̀ ìyẹn náà ló gbẹ̀yìn ìbéèrè tí yín ẹ̀mú wa ká kára máa gbé e lọ. bọ́dà mi tú ìbòjú tẹ̀ ìbòjú ẹ má bínú ẹ káàbọ̀ padà sórí ètò ẹ bá ń fún àwọn ló máa tó kàn wọ́n ẹ má sì bójú tì <laughs> ìyàwó yìí ti kọ àwọn kankan síbí tẹ máa bá wa dáhùn ìbéèrè kọ̀ọ̀kan ìbéèrè kọ̀ọ̀kan ó jẹ́ máàkì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n hmm. twenty five mark sísá mi ní ṣé ká nìṣó ńlẹ̀ ẹ jẹ́ ká lọ ó dáa ìbéèrè alákọ̀ọ́kọ́ tá béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé kí ni nǹkan àkọ́kọ́ tí wọ́n máa ń ṣe tí wọ́n bá ń bínú first thing she do when she is angry nǹkan hmm. àkọ́kọ́ tí wọ́n máa ń ṣe ó ní ìdíwọ́ tó bá ti bínú. nítorí pé mo mọ̀ pé kò kí ń respond immediately. Mm. Um, so nǹkan méjì ló wà lọ́kàn mi. ó ya ẹ̀sà lákòókò kọ́yọ́ kan títà mi kọ. ẹ̀yà ìkíní ni pé ó máa ní sùúrù mm-hmm. kí ìbínú ẹ̀ lọlẹ̀ sódà kò ní ṣọ̀rọ̀ sọ. wọ́n mm-hmm. máa dákẹ́. bẹ́ẹ̀ ni. èkejì ń kọ́. ìkejì ni ń pé. Ah, ok ẹyọ kan ẹ wà òkè. Ah, ẹ ti ṣí o. yé sísítà mi ò kọ yẹn o mo fìdẹ̀ sí fún yín ní àǹfààní méjì nǹkan tí wọ́n máa ń ṣe tí wọ́n bá ń bínú. Mm-hmm. ṣé tó bá dáná bínú. ẹ eh, ọ lè jẹ ah, èèyàn náà ṣé èèyàn máa dánú gbára. tó bá ti bínú nǹkan tí mo mọ̀ tó máa ń ṣe nìyẹn o kì í respond immediately. ẹ sọ iye ọkàn sí i tẹ bá dánú bí wọn mo tún fún yín láǹfààní ah. ẹ sọ iye ọkàn sí i. tó ń kó máa lọ ń gbàdúrà. sísá <laughs> mi kọ cry. <laughs> Hmm. ẹ ti rí kọ́ ilẹ̀ gbàgbé báyìí. Ah ẹ mọ̀ pé kò kí n kò kí n sunkún wájú mi. ìyá kọ̀rọ̀ ni wọ́n ti lọ sunkún. kò kí n sunkún wájú mi kọ̀rọ̀ ni so mo ṣàmọ̀ pé o kàn respond pédé kí mi. ó dáa ìbéèrè lẹ́ẹ̀kejì tá a béèrè lọ́wọ́ ìyàwó yẹn pé ẹranko wo ló máa ń dẹ́rù bà wọ́n. adìyẹ. <laughs> adìyẹ. a kì í jẹ adìyẹ ńlẹ wá nítorí tiẹ. káì káì sísá ṣíkì ṣíkì ah chicken ló ń dẹ́rù bà chicken tẹ máa mú lọ́rùn báyìí tẹ máa já ah, lórí. ìbéèrè lẹ́ẹ̀kẹta lélẹ̀ yìí pé kí ni sleeping position ìyàwó yín hmm. tí wọ́n ṣe máa ń sùn. máa ń fi ẹ̀yìn sùn. wọ́n máa ń sùn kákàrà. bẹ́ẹ̀ni. Hmm. tàá ni tàá ni ká fún mi méjèèjì báyìí. ẹ lè fún. <laughs> reason tèmi ṣe kọ nǹkan tí mo kọ ṣe eh. mò ń fún ọmọ lọ́yàn at the moment mm. so tápá kan bá ro mí màá fi yí kúrò mm, ní position. lẹ́yìn ṣe kọ anyhow. Mm. ó dáa àti fún yín ní half nínú yẹn ìbéèrè tó gbẹ̀yìn rèé <clears throat> pé aṣọ wo ni best outfit ìyàwó yín. ah native native ló kún lówó english Ah, èwo lẹ́yìn máa ń fẹ́ràn tó bá wọ̀. tèmi máa ń fẹ́ràn jù tó bá mm, wọ̀ mm. gbogbo aṣọ ẹ̀ ni o because ó ní ó pọ̀ wọ́n ní àti dé blush o ìdè sweet pop. so ẹ tiẹ̀ ti gbà ẹ ti gbà ẹ ní gbogbo aṣọ wọn ni hmm, sísítà mi náà ti kọ nǹkan tó jọ bẹ́ẹ̀ sí bí wọ́n ní casuals ó dẹ̀ súnmọ́ sí pé aṣọ tẹ́yìn wọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. ẹ mo pàtẹ́wọ́ fún yín mo ti fún yín ní sixty over hundred ah, <laughs> ẹ ti try ẹ ti try bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó yá ìbéèrè tí ilé ilé ìkáṣe ní kọ́mọ́ńkó wo bí àwọn ìyá aṣọ náà torí wọ́n ti ń wágò fún wa nínú ilé agbódò wa wọ́n ní irú ẹ̀ ṣàlàyé ara yín ní ọ̀rọ̀ kan ṣé ẹ̀yin tó máa ń sọ̀rọ̀ ni àbí èèyàn jẹ́jẹ́. Hmm. Ah, ó lè ṣe ọ̀rọ̀ yẹn hmm, hmm, ẹ má ṣàlàyé. ẹ má ṣàlàyé. ok ó yẹ ó yẹ define ẹ ṣé níta àbí nínú ilé. gbogbo bi ṣé ẹni tó máa ń sọ̀rọ̀ ni. <laughs> mo ní two personality o a máa gbégi lé mo ní two personality so tẹ́lómi bá tẹni tó bá rí mi láti ta wọ́n ní báyìí ni mi fẹ́ pé bá ṣe fine wọ́n ní báyìí ni. ó yá ẹja ṣe báyìí tá a bá béèrè pé òkè ẹ tó máa ń sọ̀rọ̀ lọ́kọ yín àbí ẹni tó jẹ́jẹ́ ẹ nínú ilé ilé ilé la ti ń kẹ̀sọ̀rọ̀ <laughs> nínú ilé. ah ok um, kí lẹ pè ń sìn ṣe. ẹni tó máa ń sọ̀rọ̀ àbí ẹni tó máa ń dákẹ́ jẹ́jẹ́. Mm. ẹ̀yin ṣàrọ̀ra máa wò ó tí yẹn má dá sáwa. okay. ìbéèrè lẹ́ẹ̀kejì rèé wọ́n ní kí ni àwọ̀ brush ìfọyín yín. kí ni kọ́lọ̀ ẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀yin gan-an mọ́ ó àsìkò wa ti sáré. àwọn nǹkan bẹ́ẹ̀ wà important. <coughs> ẹ̀yin wí ok ní tíyàwó yín máa mọ̀ ṣíọ. ok yeah next. ok ìbéèrè tí ó tún ń lọ ó tẹ̀lé lélẹ̀ pé kí ni oúnjẹ tí ẹ fẹ́ràn ní àárọ̀ oúnjẹ àárọ̀. oúnjẹ tí mo so mi ò kí ń ṣe bóyá bread àti tea ni kì í báyẹn náà i eat Hello. whatever comes. oúnjẹ tí ẹ máa ń fẹ́ràn láàárọ̀ ẹ kọ́ lẹ̀ ẹ má ṣàlàyé. jẹun hmm. láàárọ̀ oh, god. èdè kò nóònù. nígbà bá ìyẹn a tún ti gbégi lẹ́yìn a tún máa mú mi. reason ni pé o lè lọ mú favourite food bẹ́ẹ̀ ń sìn. oúnjẹ àárọ̀. oúnjẹ àárọ̀ yẹn náà àyẹn ti lọ. ok ó yẹ ẹ ká mọ̀ mi. ìbéèrè yẹn ti lọ ìbéèrè yẹn ti lọ ìbéèrè mi ẹ jẹ́ ká wo ìbéèrè mi ó yá ẹ jẹ́ ká sọ pé kí ni sáìsì bàtà tiyín. ok ṣé ṣú àbí. ṣé. ẹ mọ̀ pé mo ní different size. ah mo gba àwọn àlejò lẹ́ni olúwa o àwọn àlejò tó ń ṣe jìráàfù ó dáa ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí kí ni eh, first name mọ́mì hmm. mo mọ̀ o. ẹ̀kọ́ lẹ̀ ìyàwó yín ló máa sọ. <laughs> mo mọ̀. first name mọ́mì tiyín. Uh... Eh, fẹ́ fún ní ìtò máa mọ̀ ni o. Hmm. Hmm. ẹ máa fi style ṣe jìráàfù. Ah! orúkọ yẹn ti sá lọ lórí mi o. àbẹ́ yìí gan first name mọ́ mi. mo mọ̀ ọ́ bọ̀ òun kọ́ lòun máa fi ṣe first name. ẹ̀yin ẹ̀ ṣáà kọ́ ẹ̀kọ́ àsìkò wa ti sáré ah! ẹ̀kọ́ àyà yín lẹ́nu pé wọ́n wà mọ́ torí wọ́n mọ̀ yín dáadáa wọ́n mọ̀ yín tán. ó dáa <coughs> ẹ ṣe ẹ ṣe o sísà mi bá mi yọ ìbòjú tẹ fi bojú. ooo jìgbìjìgbìjìgbì. ooo jìgbìjìgbì ni. ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn náà lẹ́wà ṣé dáadáa lè dé. dúpẹ́ ẹ kúrin o ìbéèrè alákọ̀ọ́kọ́ tàbí ọkọ yìí ni pé ṣé èèyàn jẹ́jẹ́ ni wọ́n àbí èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ nínú ilé. wọ́n máa ń sọ̀rọ̀ nínú ilé. wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa ìjọ máa ń gist ọ̀dà ó tẹ̀ jẹ́ pé ẹ ti fi àlàyé ẹ ti fi àlàyé sí i. <laughs> ó dáa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tàbí lọ́wọ́ yìí ni pé kí ni àwọ̀ ìfọyín wọn. purple and white. purple and white mo ti sọ pé bọ́dà mi lè mọ àwọ̀ ìfọ́jú wọn fúnra la wọn ẹ̀yin lẹ ṣì wọ́n kọ brown. <laughs> popular white kúkú ni. <laughs> mo ti mọ̀ pé fúnra yín lẹ ẹ̀ mọ́ ìyàwó yín mọ́ wọ́n ṣe ti ní. <laughs> ìbéèrè tó tẹ̀lé lélẹ̀ pé kí ni ṣáìsì bàtà wọn wọ́n kọ ṣúù sí fúnra wọn. forty one. forty one ni ṣúù ṣáìsì wọn. Ah forty forty one forty forty one. ọ̀dà ẹ̀ẹ́gbà ó kú kínkín ọ̀dà mi kan forty two. <laughs> èmi gan tún fàyín wọ ẹsẹ̀ wọn pé ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lo forty two. ó <laughs> dáa àwọn sanda àwọn yẹn ní forty one ọmọ ṣe ní òkú kínkín. Hmm ẹni tó bá wọ forty one náà àwọ forty two ká ká bá yín yí mọ bẹ́ẹ̀ eléyìí tó gbẹ̀yìn ni pé first name first name. mọ́mí tí mọ́mí tí. abọ́sẹ̀dé. ẹ̀dẹ̀ wa ẹ̀yin jẹ́ wa jẹ́ kọ́ọ̀ṣì nígbà tẹ́ ẹ̀kọ́ ẹ tiẹ̀ máa kọ́. ìgbésọ̀ yìí ni mo fẹ́ rántí mo mọ̀ pé yẹn ló máa wà lọ́kàn ẹ̀ sọ èyí tó sọ jáde kàfílà so ìyẹn ní kání ẹ̀ kọ kàfílà wọ́n ṣe ka bọ́sẹ̀dẹ̀ màá ní kọ́ tún sọ mí wọ́n á dẹ̀ tún sọ wọ́n á tún gbà á you see ẹ ẹ ẹyin lẹ ṣí o. kí ló kọ. ọ̀hún tiẹ̀ kan kan <laughs> kan bóyá mo yẹn sọ pé àbá àwọn gan fúnra wọn wọ́n yìí mọ̀ ó dáa ẹ tẹ bá fẹ́ fún ọ ní ìtàn màmá ẹ máa kọ ẹ tí wọ́n máa mọ̀ yẹn sí mi mọ̀ máa ní chance láti lọ fún um, another option. ẹyin ò kọ̀ọ̀kan kan nǹkan tí mo sọ. mo kọ̀ọ̀kan síbẹ̀. ẹ̀ẹ̀kan ẹ ní ìdíwọ́n yìí. ẹ nǹkan tó mọ̀ nìyẹn. <laughs> Ah, ṣé ìyẹn wá jáǹsà ẹ̀ẹ̀kan nǹkan kan nìyẹn. only the one she knows òun náà ní nǹkan tó mọ̀ <laughs> nìyẹn. the one she knows ẹ̀ẹ̀kan abọ́sẹ̀dì. so ká ní ìgbà tá a béèrè kan wá sọ̀rọ̀ nsìn ká ní wọ́n wá dárúkọ mi wọn á lè ní òkè ó yá ẹ̀sọ̀ mi ẹ̀sọ̀ orúkọ mi ìfẹ́ tún mọ̀. mo fẹ́ ṣe sọ̀díkì bẹ́ẹ̀ ó lọ́gbọ́n jù. <laughs> ó gbọ́n jù ẹ̀yin lẹ gbọ́n jù <laughs> eh, ó dára ẹ jáde òkè lọ́hùn. lọ ẹ̀yin ará ilé àti rí bí àwọn ìdílé aláyọ̀ tèmi wọ́n ṣe mọ ara wọn tó dáadáa ẹ jáde òkè lọ́hùn tá a bá padà dé wọ́n máa ṣèlérí fún wa nínú iwájú ilé ẹjọ́ yìí ẹ kú kàlẹ́ lọ́dẹ̀ à ń padà bọ̀. ẹ náà mo padà sórí ìsọlẹ̀ aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tìyín gangan ah ó ga ẹrí àwọn ìdílé aláyọ̀ bọ́ ṣe ń yí mi báyìí èmi náà ń yí wọn báyìí àjọ ń yíra wa báyìí wọ́n ṣì wà ń kalẹ̀ wọ́n ṣì wà ń dibí ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ̀ kú kalẹ̀ lórí ètò ẹ rọra sà ẹ rọra mà ẹ ṣe ẹ ṣe gbogbo jìráàfù tẹ́ ṣe ẹ ṣe gbogbo jìráàfù tẹ́ ṣe fún wa a ti gbà yín wọlé tán fún yẹn bá ń ṣe báyìí ẹ bá ń kọjú sí ẹ bá ń kọjú sí sísítà mi sísítà mi ẹ̀yin ni ẹ máa kọ́kọ́ ẹ bá sọ fọ́kọ yín pé nítorí wọ́n mọ̀ yín tán dáadáa ẹ sọ torí pé abẹ́ẹ̀ ni torí ẹ mọ̀ mí tán dáadáa bó bá ṣe wù yín. nítorí o mọ̀ mí tán dáadáa. kí lẹ fẹ́ o kí n ṣe fún yín o bẹ́ẹ̀ ni eyeball to eyeball kí lẹ fẹ́ kí ni wọ́n fẹ́. kí ló fẹ́ kí n ṣe fún ẹ àbẹ́ mm, kí ló fẹ́ kí n ṣe fún ẹ ok ibẹ̀ ni miss mara respond àbí. ẹ eh, bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ ẹ fẹ́ kàn ṣe fún yín bó ṣe lálẹ́ ènì bó ṣe ní àárín ọ̀sẹ̀ yìí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣá kí ìyàwó yín bó jẹ́ kọ́ ṣe favourite yín fún yín náà ni ó pọ̀. Ah. <laughs> ẹ jẹ́ ó béèrè nǹkan fẹ́. <laughs> mo ní be honest. yeah i want to be honest. okay. okay nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni pé ní ọ̀sẹ̀ yìí mm. um, mo fẹ́ kó ṣe ọbẹ̀ ńkọ́ ọbì tó máa ń ṣe yẹn. ó pọ̀ òkè ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ẹ̀rọ ọbẹ̀ wo ni. ńkọ́ ọbì. ó ga ṣọ́bẹ̀ yìí bò ni. ọbẹ̀ yìí bò. Mm, ṣé ńkọ́ ọbì náà bí wa ó kẹ̀ ń ṣàkóso ọbẹ̀ yìí bò ni ọwá rádà. ok hmm. tí ẹ̀yin náà ṣèlérí fún bọ́dà mi pé èmi mo ti ṣèlérí máa ṣe ọ̀há o. mo ṣèlérí máa ṣe ọ̀há fún ẹ. jẹ́ ọ̀há mo rò pé nǹkan tó mú lérí ẹ wá nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹhẹ́ náà mi ní fi owó kankan sílẹ̀ o máa ṣe o dẹ̀ máa mo fẹ́ kó ríjì ju bóyá máa ríjì lọ. Ah, ó dáa. <laughs> ó ń bọ̀ oyè tó kára ìwo ó ń bọ̀ wá kára ẹ̀dẹ́ ó yá bọ́dà mi ẹ̀ bá mi torí sísà mi ló tiẹ̀ mọ̀ yín dáadáa nítorí o mọ̀ mí tán dáadáa dáadáa. torí o mọ̀ mí délédélé. dáadáa dáadáa dáadáa o mọ orúkọ mọ́mì mi. o mọ orúkọ ìyá wálé. kí ló wá fẹ́ o. so kí ló fẹ́. wọ́n ti fẹ́yìn náà ní open shake ó bá ti wọ̀nyí kẹ́ máa béèrè nǹkan tí ò ṣe kí. ilẹ̀ fẹ́ kí bọ́dà mi ṣe fún yín wọ́n máa ṣe o ṣe lé ni ṣe mọ́tò ni ṣowó ah. ni ṣe gbogbo ẹ̀ ṣe treat ni. ọ̀pọ̀ púpọ̀ ni ó yá ah, ṣé kí n máa sọ gbogbo ẹ ilé lọkọ yìí ẹ sọ fún mi náà pé mo lè mú nǹkan púpọ̀. ẹ ọkùnrin lẹ́yìn ah. ẹ̀yin lè tọ́jú wa. equality o. ó yá. mo fẹ́ hmm, kí nǹkan tí mo fẹ́ sọ yìí wọn ó ní máa ní bó ṣe máa rí o. ẹ sọ ẹ sọ ẹ sọ. mo fẹ́ bẹ̀rẹ̀ fún nǹkan kan. ó yá. mo dẹ̀ ti máa ń sọ màá tún bẹ̀rẹ̀ bóyá this time. bóyá wọn wá ṣe é wọn tẹ máa ṣe ni kì í ṣe bóyá ó yá ó yá àsìkò wa ń sáré. tí mo bá ṣe nǹkan tí o like mm-hmm. mm. jọ̀ọ́. máa fìbínú sọ máa mm. máa pariwo sọ fún mi ó mm. máa ń ó máa ń. ó máa ń ní bó ṣe máa ń ṣe yín. bẹ́ẹ̀ ni. ilé ṣe máa ń sunkún kan mm. mi ilé ṣe máa ń sunkún kan náà mọ́ so mo fẹ́ kó máa sọ fún mi pé òṣèlè mi ò láìkẹ́ lọ ṣe àtúnṣe ìgbà mi ò máa ń ṣe lóòótọ́ bọ̀tí tó máa fi ń ṣe é kì í pọ̀ tó bíi tó bá dá níbi ẹ̀ mo kàn fẹ́ ké mo fẹ́ pé tí o bá rí kan tí mo ṣe tí o like tí o fẹ́ràn tí o bá ẹ lára mu sọ fún mi pé o tún ti ṣe kinní yìí nǹkan tí mo fẹ́ ni. ẹ̀dẹ̀ máa adjust ọ̀nà ẹ̀kọ́ tí ìyàwó ní nǹkan tó ń fẹ́ ìyàwó yín ò fowó kò fẹ́ mọ́tò kò fẹ́ lé àṣẹyàn ní ra mọ́tò tí bá ti wà débi àgbẹ̀ òun náà máa gba tiẹ̀. kò sí wàhálà ẹ ṣèlérí. Ah, oh, ok wọ́n ti tan tán fẹ́ ẹ ṣèlérí. Eh. èmi èmi lágbájá ọmọ lágbájá ọmọ kó máa tán lágbájá ọmọ kó máa tán lágbájá ọmọ lágbájá. èmi èmi ó yá ó yá ẹ̀dá ọkọ̀ yìí èmi abídèmí mo sọ pé màá try láti ṣe nǹkan tó sọ. ọlọ́run á ràn yín lọ́wọ́. àmín. ẹ̀ẹ́dì láti bí tí a ti ń tẹ̀ra wa lọ́rùn tá a fẹ́ tá a fẹ́ a ti ń lọ náà síbi ojú abẹ náà díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ bóyá ká kúkú wá sọ ojú abẹ ń kó báyìí àtẹ̀rí àti bọ́ sí abala yẹn ah, àpapọ̀ ni ká ti dúró bọ́dà mi ọ̀dọ̀ yín láti fẹ́ sójú abẹ́ kò sí wàhálà ó dáa wọ́n ní ṣé ẹ rò bí ẹ ti parọ́ fún ìyàwó yín rí tàbí tíyàwó yín ti ka yín wípé ah irọ́ lọmọkùnrin pa fún mi ó yá kí ló ṣẹlẹ̀ ah <laughs> níṣẹ́jú kan. Um, ṣé nígbà tá a máa rí àbí ká tó máa rí. ẹ ẹ gbà ti máa rí ni kò sí nǹkan tó kà wọ́n. àtúbáyé pé tá a ti máa rí ni hmm, kò sí kò sí ọ̀ka tó máa rí ni. kẹ tó máa rí kí ló ṣẹlẹ̀ nígbà yẹn. ẹ à àwọn girlfriend mi kan kọ̀ ni pé òun kọ̀ fẹ́ mo dẹ̀ sọ pé ok ó dẹ̀ alẹ́ òun dẹ̀ ká mi mo dẹ̀. <laughs> wọ́n dẹ̀ ká yín láti gbà ẹ̀ ẹ̀ dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ṣe bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ pé ṣé before. àbí after ó dà sísítà mi inú mi dùn pé a ti fi style a ti fi ṣe ojú abẹ lẹ́ẹ̀kan yẹn ṣùgbọ́n mo fẹ́ mú ẹ̀ẹ̀kan yìí jáde nínú ọ̀rọ̀ tí sísítà mi sọ ká fi túṣe àwọn ará ilé létí sísítà mi ti sọ nǹkan tó ń dùn wọ́n lọ́kàn torí ẹ̀ ò jẹ́ kí n lọ padà sọ́dọ̀ wọn a máa ń sábà dúró lọ́dọ̀ àwọn obìnrin tá a bá fẹ́ sojú abẹ́ ń kò lọ́pọ̀lọpọ̀ ìgbà torí pé àwọn ni wọ́n máa ń ní nǹkan tó ń dùn wọ́n lọ́kàn tó pọ̀ nínú ìgbéyàwó kódà mi lérí tẹ̀ ṣe lẹ́ẹ̀kan yẹn wípé ẹ máa máa soft pedal tí sísítà mi bá ti ṣe ẹ̀yìn ẹ dákun ẹ má fi ṣeré ẹ má fi ṣàwàdà ẹ mú un ṣe ti ṣèlérí fún wa lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn pípẹ ẹ máa mú ṣe sísá mi náà àbí ó ga jù lórí ètò lé ní ẹ̀yin náà ẹ sojú abẹ ń kò lé gbogbo bọ́ sí àwọn olólùfẹ́ yín bá ń ṣe tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sí tí ó dàbí tó máa ń fa bóyá ìbànújẹ́ àbí nǹkan kan ẹ ṣe sọ ẹ̀ nà sáfẹ́fẹ́ náà wọ́n ní bá dẹ̀ ṣe kíní tó dẹ̀ máa ń ṣe ní ìdẹ̀ láìkẹ́ pẹ̀lú ìfẹ́ ẹ̀dẹ̀ máa rí pé gbogbo ẹ̀ ó máa lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ bọ́dà mi àsìkò yẹn ti dé àsìkò eré ìfẹ́ ẹjú kò sára wọ́n ń pé níṣẹ́jú àyà níṣẹ́jú àyà ẹ bá wa sọ fún ìyàwó yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn tó níṣẹ́jú àyà àyà mi. púpọ̀. Hmm ayọ̀mí pọ̀ṣọ́lá ọmọ ògúnkọ̀yà àyà ilé mi. Hmm, ẹnu dùn ló fún <laughs> mo mọ̀ pé mi ò kí ń sọ fún ẹ more often ah. frequently wọ mm-hmm. mo máa sọ fún ẹ lénìí kò lè mú déètì ní ilẹ̀. ìpè èmi mo nífẹ̀ẹ́ tó pọ̀ gan-an. Mm, mm. mo lè má sọ fún ẹ o but mo máa ń ṣọ́ ẹsẹ̀ but síwọ mo lè má máa ṣọ́ enough but mm. lọ́kàn mi you are the you are my priority. wow and i love you. ẹ ní bá mi fi kiss le èèyàn <laughs> àìrọ ah, ẹ má ẹ ti kó lipstick ẹ. ìyẹn náà ah, hmm. kíni. yeah she's emotional now <laughs> ẹ bá ń kiss ọkàn rẹ àgbà tẹ ìyọkọ wá bí ẹ bá kó lipstick kò sí nǹkan tó fi ń ṣe yìí ó yá sísítà mi ẹ ṣe bẹ́ẹ̀ ni aya rere mọ̀ ń ṣe ẹnu ẹ̀ bá ń kí ọkọ yín náà tó jẹ́ pé ẹ̀yin náà ni wọ́n mú láàrin gbogbo àwọn ṣeré ṣeré ṣeré ṣeré ṣeré tí wọ́n ń ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí tí wọ́n sá fún wọn ní breakfast dáadáa ń gbà yẹn <laughs> tó jẹ́ pé ẹ̀yin ni wọ́n lọ wọ́n gan báyìí ẹ bá ń kí wọn ẹ bá ń kí wọn kẹ wá bá ń ṣàdúrà fún wọn ká máa fi yẹn náà dágbére lórí ètò lẹ́nu. ẹ kí wọn kẹ ẹ kí wọn àwọn oríkì ìfẹ́ ẹ nílò láti kúnlẹ̀ má kúnlẹ̀. inú mi ìkúnlẹ̀ mo kàn fẹ́ mm-hmm. abídèmí mm. akínwálé tèmi nìkan mo rẹ́ni kejì mi. Mm-hmm adúmáradán òrékelẹ́wà mm. tèmi nìkan. Ah, ah, ọkùnrin tún rékelẹ́wà. bẹ́ẹ̀ni apọ́nbépo rẹ̀ ni. èèyàn ó máa ń fi gbogbo ojúmọ́ ó máa fi ń dára bí ẹgbẹ́. Ah, o ṣe o kú ìtọ́jú mi o kú ìtọ́jú ọmọ mi o ìgbà kan fìyà jẹ mí mi ò kò sígbà kan tí mo kábàámọ̀ pé hmm. mo. Mm mo yàn ẹ́ láàyò pé ìwọ ni màá fi ṣadé orí mi hmm. o jẹ́ kí n fìgbà kan rí rò lẹ́ẹ̀mejì pé n bá ti fẹ́ lómi ìbá má jẹ́ o kò ṣe o hmm. wàhálà mi ẹrù mi tó o gbèrú ọlọ́run jẹ́ kó ru ẹ ní orí kò ní wọ̀ yín lọ́rùn àmì àmì ọ̀nà òkè òkè dẹ ọwọ́ ẹ̀ lọ ọwọ́ ẹ̀ màmá lọ sókè lágbára ah. ọlọ́run ọwọ́ òde ní kọ̀ǹsàlẹ̀ ah, o ò fìyà jẹ mí ọlọ́wọ́ ní fìyà jẹ ló ṣe mú inú mi dùn ló mú inú ọmọ ẹ dùn ọmọ wa dùn agbára ọlọ́run ọlọ́run a máa múnú wọn náà dùn kò ṣe ọkọ mi olówó orí mi ẹsẹ̀ lọ ah, ah, inú yín ò dùn <laughs> eh, eh, orí yín ò wú ẹ bá ń sìn ní ẹ̀jà re ó ga jù lórí ètò lé ní ó ti dá èmi lójú wípé ẹ̀yin aráalé náà ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lára àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò lẹ́nu torí pé èmi gan mo ti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn ẹ ṣeun gan ni àdúpẹ́ nítorí pé àpò yìí ẹ̀dẹ̀ tún jẹ́ wa sísítà mi tún máa ń dárúkọ ìdílé yín lẹ́ẹ̀kan sí i fún àǹfààní àwọn tó ṣe darapọ̀ mọ́ yín. orúkọ ìdílé wa ni mr and mrs hmm. abídèmí ṣọbọwálé. mr and mrs abídèmí ṣọbọwálé àwọn náà ní àlejò tiwa lórí ètò ilé ní tẹ́yìn náà bá dàbí Mr Mrs Ṣóbọ̀wálé tẹ́yìn náà fẹ́ wà darapọ̀ mọ́ wa lórí ètò ẹ̀ta àwọn àtẹ̀jíṣẹ́ ìṣòwò gbogbo ẹ̀ la máa rí láti máa fún yín lésì tó dára orúkọ tèmi ò tí ì yí padà Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ àyà olúwa ṣe ńlá fún mi ìyá gbogbo ìfẹ́ ti yín lórí Orísun tẹlifíṣàn kí ló ń ṣẹlẹ̀ <laughs> ẹ o ẹ̀gàn pa síbẹ̀ ẹ má yí kúrò níbẹ̀ o lórí Orísun àṣà wa èdè wa ẹ̀hẹ́ gangan ló jẹ àwa lógún lẹ́dẹ̀ẹ́rẹ́ ètò ìdìbò ló ń bọ̀ yìí ẹ má jẹ́ kó dogun ẹ má jẹ́ kó dọ̀tẹ̀ ẹ má jẹ́ kó do ní jàgídíjàgan ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká dìbò ká máa ṣe àwọn ìpinnu tó dáa nítorí pé ìpinnu tiwa òun náà ni ọjọ́ ọ̀la tiwa àti tàwọn ọmọ wa ẹ̀yin ìdílé aláyọ̀ tèmi ẹ̀ẹ́dájọ máa jọ̀wọ́ sáwọn aráalé pé nígbà tá a bá tún máa fi pàdé nígbà míì ayọ̀ náà lè tún máa wá darapọ̀ mọ́ wa ẹ̀yin aráalé bàbá ẹ̀.